ويروى من الحديث في إمام مالك التعلمي في ذلك كان النبي صلى الله عليه وسلم ní ọjọ́ tí wọ́n wọ kíláàsì tí wọ́n gbà pé oníkálukú nínú àwọn èèyàn yan náfìlà wọ́n wá yan náfìlà yìí jẹ́ ìdíwọ́ ọmọ ìyá rẹ̀ kejì. wọn á pàkíyèsí wọn síbi ńtọ́ si jù pé kéèyàn ó ṣe ní àsìkò tó ń kírun wọn ni ìnáwó ya ìdá na yóò fẹ̀yìn nàmá yóò náà pẹ̀lú yàn bọ̀rọ̀ àhàdùkún lẹ́yìn fẹ̀yìn nàìjíríà dájúdájú ní ìgbà tí ẹni kò máa ṣe nǹkan ní ìdú igbe ń bá ọlọ́run ọba ní gbólóhùn jẹ́ẹ́jẹ́ lọ o. torí náà kò ní kálukú yan ọmọ wa ṣàkíyèsí ọ̀nà wo lòun ń gbà bọ́lọ́run ọba ní gbólóhùn jẹ́ẹ́jẹ́. wala yarfa ba'dukum fawqa ba'din sawtahu bil-Qur'an kápákan yín kó má sì gbóhùn rẹ̀ sókè lórí ohun. ẹnì kejì pẹ̀lú alukurani ti máa ń ké èyí nílò nínú yìí ó ní ti dé dúró tó ń ọba àjọra yẹn ìrun ọba àjẹ torí pé tí ó ní ti pẹ̀lú sutura tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ya ìrun ọ̀ràn yẹn sọ́tọ̀ yàtọ̀ sí ìrun ọkàrí gbogbo òun tí àsìkò tó dúró tó ń kírun yẹn ó máa ṣe exercise fún gbára gbóná kalla wallahi alfa kalla kò rí bẹ́ẹ̀ níṣẹ́ ló dúró níwájú ọlọ́run bá wa lẹ́ni tí ń bá ní gbólóhùn jẹ́jẹ́ papọ̀ àsìkò tí wọ́n máa ń bá ọlọ́run bá wa ní gbólóhùn jẹ́jẹ́ yìí wọn náà fi làákà rẹ̀ rówó ṣé yóò sì dáa ìpínlẹ̀ àkókò tó ń bọ́ lọ́wọ́ bá ní gbólóhùn jẹ́jẹ́ yìí táwọn èèyàn máa lọ fún ọmọ bọ̀ níwájú rẹ láàrin rẹ sọlọ wọn náà rí pé kò ní dà bẹ́ẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé walillahi al-mathalu al-a'la tó bá jẹ́ pé wájú èèyàn lásán kan ló bá dúró sí lọ́kàn nínú àwọn tó ń pè lẹ́ni pàtàkì nínú òfìsí ayé wa á rí i pé nígbà táwọn bá ń bá a sọ̀rọ̀ láàrin fẹ́kẹ́ nìkan dí wa lójú kan láàrin wa sí i. kátó wá pé yọ máa lọ yọ máa bọ̀ á fẹ́ pé kọ́ wò wá nígbà táwa náà ń wò ti mára wa kó pé iwájú rẹ̀ gángan lọ wà báwo ni tó bá ti kọ́ lọ́wọ́ ẹ̀ ní àsìkò tí o dúró bá ní gbólóhùn jẹ́jẹ́ yẹn mu. ó sì tako pàápàá pé ń lọ náà wọn bá ní gbólóhùn jẹ́ẹ́jẹ́ papọ pé káwọn èèyàn máa lọ fún ọmọ ọ̀bọ̀n wájú. ti wá nínú hadith mi ibi táwọn ẹbí wá ti sọ wípé ní ìgbà tí ẹnikẹ́ni nínú yín bá ń kírun dí gàgà wájú ẹ̀ lè àlà yẹn ni pé fífi nǹkan déwájú gan yóò dínà kí àṣẹ pọ̀n kọ́ra yìí ṣèkìnnì kọ́ra yìí ba ẹnu jẹ́ torí ẹ̀ sábà wò wò láti pé tó wà ni pé iwájú ta ló ti dúró Allah kí sì ló ní kí ló ní pẹ̀lú ọlọ́ ìbánisọ̀rọ̀ ní jẹ́ẹ́jẹ́ tí yóò wá wọn náà pé kí ẹnìkan pé dínà.

ẹni tí sì ń kírun ó lè jẹ́ màmúù èèyàn kì í ti sàdédé jẹ́ màmúù ẹni tó ń kírun kọ́sẹ̀ ìmáàmù àbí kọjá pé ìmáàmù ń bẹ wájú ẹ̀ ẹni tí sì ń kírun ó lè jẹ́ mùsàrídà ẹni tí ń dárun kí wọ́n sì sàdédé pè lẹ́ni tí ń dárun kí àbí kọjá pé lómi ńkọ́ pẹ̀lú ẹ̀ lórí irun yẹn ìtura ìlú ti jẹ́ pé ẹni tí ń kírun kọ́ bákan mẹ́ta rẹ̀ tí gbogbo ìkíni kejì kẹta ọ̀nà tá a pín ẹni ń kírun sí iná ni wọ́n ti ń bò káàtà àfi káwọn náà lò sutura lọ́dọ̀ àwọn olùmọ̀ àti látàrí ọ̀pọ̀lọpọ̀ àwọn àdé èyí tó wá nípa ọ̀rọ̀ ntàmà fi dí gàgà wájú wa ó dájú sáká wípé ìmáàmù ó ń bùkátà kankan tó fi dí gàgà wájú ẹ̀ ìdí ni wípé ọ̀gá wa anabi sallallahu alaihi wa alihi wasallam àwọn ni wọ́n tiwájú kírun fáwọn èèyàn tí wọ́n sì fi nǹkan díwájú wọn wọ́n sì ti sọ fún wa nínú hadithi nínú hadithi sábẹ ìtànàbí sallallahu alaihi wasallam ti sọ pé kama ra'aytumuni usalli wọ́n ní ẹ máa kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí pé mí náà kírun àwọn ni wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ yìí àsìkò táwọn wá kírun ní ìmáà wọ́n fi díwájú wọn eléyìí túmọ̀ sí pé gbogbo ìmáàmù náà kọ́ tí ó bá kírun nǹkan kan gbọ́dọ̀ jẹ́ sutura níwájú a pípé àsìkò tó bá jẹ́ máa mú ohun òbúkátà sutura òbúkátà sutura nítorí pé kí ni wọ́n ní sutura rẹ̀ òun náà ní sutura ìmáàmù rẹ̀ sutura tiẹ̀ òun náà ní ti ìmáàmù rẹ̀ lópin ìgbà tẹ́nìkan bá ti gba iwájú ìmáàmù kọjá ẹnìkan ọgbà wájú máàmù náà kọjá àmọ́ tẹ́nìkan bá ti gba iwájú ìmáàmù kọjá wọ́n ti gba wájú máàmú náà kọjá ìdí ni wípé abdullahi bin Abbas radiyallahu anhuma nínú hadith èyí tí imaamu Bukhari àtàwọn míì gbé jáde ó ní mo ti bàlágà mo ẹsẹ̀ bàlágà àbí mo fẹ́ bàlágà ni mo gun kẹ́tẹ́kẹ́tẹ́ kọjá láàrin sáfù sí sáfù nígbà táwọn èèyàn kírun lẹ́yìn eléyìí ò sì bàrùn wọn jẹ́ eléyìí kò bàrùn wọn jẹ́ lọ́fà náà fi sọ yìí pé ìmáà wọn ọ̀nà sẹ́nìkan kan fi ní gba wájú kọjá wọn tó tù lẹ́yìn máa ò ní láti máa má kọjá. mi ní sìn sàn náà sọ pé fi nǹkan díwájú bá wá tó kọjá kọjá kọ̀ dípò wọn kọjá tó bá bá ọjà bájà nítorí pé fa innahu shaytan shaytan ọ̀pọ̀lọpọ̀ wa gbọ́ àdéhùn yẹn yé bó ti ṣe tọ́ wọ́n rò ibi tí wọn náà bá jẹ́ máa mú lẹ́yìn imam lásìkò sẹ́nìkan bá fẹ́ kọjá níwájú rẹ ọ̀gbà lẹ́sẹ̀ ìmáàmù ọ̀gbà yẹn lẹ́sẹ̀ máa mú nígbà yẹn lẹ́sẹ̀ sẹ́wọ̀n pé nǹkan di so eléyìí túmọ̀ sí pé wọ́n tó jẹ́ máa ń ní ìdí láti sọ fáwọn èèyàn pé kí wọ́n má kọjá lópin ìgbà tó ṣe pé ẹ̀sìn wà lẹ́yìn ìmọ̀ ṣùgbọ́n máa ń ó lè padà di ẹni tó ń dárùn kí lásìkò tí ìmáàmù parí ìrun tiwọn wọn sálámà wọ́n jẹ́ mọ̀sibó ọ̀bárùn láti bẹ̀rẹ̀ nítorí ṣẹlẹ̀ ni pé ìmáàmù á dìde àbí ìmáàmù ti sálámà wọ́n wá dìde láti pé ìrun rẹ̀ tó kù túmọ̀ pé ìdájọ́ rẹ̀ yóò kúrò ní ìdájọ́ tẹni tó wà lẹ́yìn imam nítorí pé imam ti sálámà tiẹ̀ ìdájọ́ rẹ̀ yóò di ìdájọ́ ti kí ni ẹni tí ń dárùn. lórí ìdí eléyìí ló ti jẹ́ pé bẹ́ẹ̀ni tí ń dárùn kí ti ṣe gbọ́dọ̀ sọ iwájú ẹ̀ ní wọ́ tí ọ̀hún san àbí tó ń pé ntọ́ ọ̀bá nínú oorun náà ni wọ́n náà gbọ́dọ̀ ṣe kí ni lọ́gbọ́dọ̀ sọ wájú lọ́gbọ́dọ̀ fàyè lẹ́fẹ̀ẹ́nikẹ́ni kó agbáwájú rẹ̀ kó dápá yìí eléyìí jẹ́ ti máa mú ẹni tí ń dáhùn kí òun náà ti wájú ẹ̀ tọ̀ nígbà tá a bá wá fẹ́ díwájú wa kí ni ìtumọ̀ ti pé kó díwájú rẹ̀ dáná rí torí ká ṣe fà ọmọ bàbá rẹ̀ jẹ́ ìtumọ̀ rẹ̀ ní pé ìgbà tó dúró tó ń kírun kọjá wípé wàá fi nǹkan kan sí iwájú rẹ̀ nítorí pé síwájú rẹ̀ yẹn. yọ wà lọ́nà tó ṣe pé kò ní kọ́ kó fi kanlẹ̀ láì wàhálà kò ní kọ́ kó fi kanlẹ̀ láì wàhálà torí pé tó bá ti o ò ní rórí fi ẹ̀rọ pé tí ó ṣẹlẹ̀ ní kékeré ni pé ọ̀nká tí ó sí ó nígbà tí wọ́n bá kírun kanlẹ̀. wàá ké sí ibi tí òsì ní di ọlọ́nà láti ronú ikú kalẹ̀ ibo láwọn wàá gbé ohun tá a fi ṣe súpà sí tí ó fi fúnni láyè láti ronú ikú kalẹ̀ wọ́n ní tó bá pọ̀ jù kò gbọ́dọ̀ ju ìgbọ̀nwọ́ mẹ́ta lọ tó bá pọ̀ jù kò gbọ́dọ̀ ju ìgbọ̀nwọ́ mẹ́ta lọ ẹ̀ sì mọ ìgbọ̀nwọ́ tó bá bẹ̀rẹ̀ látòrí ọmọ ká rẹ̀ ibi tí ìgúnpá rẹ̀ wà so irú rẹ̀ mẹ́ta yọ bẹ̀rẹ̀ láti bo yọ bẹ̀rẹ̀ láti bi tẹ́sẹ̀ rẹ̀ wà títí débi tí ó forí rẹ̀ sí bá ti wọn mẹ́ta káwọn ibi tá a gbẹ́sẹ̀ wá sí káwọn apá kan apá méjì apá mẹ́ta ìyẹn ní pé tó bá pọ̀ jù ní oge tó bá kéré jù o tó bá pọ̀ jù kò gbọdọ̀ jù bẹ́ẹ̀ lọ nítorí wípé nígbà tí àlàfo ti ń bẹ láàrin rẹ̀ àti sutura tó bá ti papọ̀ jù o tó bá ti papọ̀ ju irun oníjẹ̀rùn náà ìdí ni wípé ìgbà tó papọ̀ jù àfẹ́ ìgbà tó kéré àwọ́pọ̀ ìtumọ̀ sutura ni pé ẹnìkan ò gbọdọ̀ gba àárín ibi tẹ́sẹ̀ rẹ wà síbi tí sutura yẹn wà ṣùgbọ́n kò burú wọn gba ẹ̀yìn sutura yẹn kọjá ẹ̀yìn sì mọ̀ wípé tí àyè yẹn bá ti papọ̀ jù. nígbà tẹ́lẹ̀ kan bá wá tó bá kọjá ó di kó rìn lọ́wájú rìn lọ́yìn láti kọjú náà pé kọjá àmọ́ tí o bá o bá ti na apá rẹ lásán eléyìí afọ ẹ láǹfààní láti ṣèkìnnì láti di ẹni tí máa ń bọ̀ lọ́nà kọ́ máa kọjá. láti rí wọn kí wọ́n kírun tí wọ́n sílẹ̀ sotirawa wa gbèjú déwúrẹ́ gba kọjá lọ. tẹ́lẹ̀ ìfihàn wa pé agolo gbọ́dọ̀ jìnnà púpọ̀ ibi ibi tí wa wà. so eléyìí ìní tí wọ́n gbà sotura. sotura o bí àlàyé tó se wa o le lati láti ibìkan síbìkan. gẹ́gẹ́ àwọn ti fi hàn wá. ǹjẹ́ tí wàá ṣe mú kúrò láti bì kan lọ síbì kan tó ṣe fi ṣe sutura gẹ́bí ní ti kọ́ ọmọ kírun kọ́ wáá kó gírì yìí ní sutura rẹ̀ bìmọ̀ọ́nà nígbà tó dúró orí kó gírì tó àwọn ajú rẹ̀ oní sutura rẹ̀ kò lè kò lè gbà kẹ́nìkan gba àárín rẹ̀ tó gírì nígbà tó bá kírun ẹni tí wọ́n bá àkọjá rẹ̀ àlọ́ gba òde kọjá ni sọ eléyìí gbogbo àlàyé rẹ̀ yóò wà. àdìsí ọlọ́kùnkọ́ nínú àwọn àdìsí tí a máa mú wá fún wọn làwọn gbọ́ láti ọ̀dọ̀ bàbá Juhaym ọmọ al bàbá Juhaym kì Abu Juhaym kì í sorúkọ wọn dàbí gbà tí ìwọ náà ń bá ẹnìkan sọ̀rọ̀ lórí fóònù salamu wa Abu Muhammad.

orúkọ pé baba alágbájá orúkọ pé ìyá alágbájá ni wọ́n fi má jù kódà tí wọ́n bá fi lè dárúkọ rẹ̀ àwọn èèyàn yanu ni kẹ́ẹ̀bẹ́ yìí náà ti ṣe mà bíi tani bíi Abu Hurairah bíi Abu Musa bíi Abu Sa'id al-Khudri ẹ̀ ń kọ́ àwọn kan wọ́n pọ́pùlà pẹ̀lú àbú àbú àbú lójọ́ tó máa dárúkọ ẹ̀ máa wọ àsokọ́ tí ń jẹ́ nù sọ eléyẹn ó lórúkọ ṣùgbọ́n ìtàn fi máa ni pé bàbá àbí ya lágbájá ó sì ń bẹ nínú àwọn èèyàn man kunyatuhu ismu ẹni tó ti pé bàbá àbí ya lágbájá tá ń pè nǹkan lókọ rẹ̀ bàbá àbí ya lágbájá tá ń pè lókọ rẹ̀ tó o jókòó tó ń wá kí lorúkọ rẹ̀ nínú àwọn tírà tí wọ́n kọ láti ṣàlàyé biography àwọn olùmọ̀ wàá rí i pé títí tí lè sun tí lè má bọ́ lórí ẹ̀ wàá bá pé àbú lágbájá náà wọ́n sáà ń pè pé kò ló kọ ó kọ rẹ̀ náà ní kíni bàbá àbí ìyá lágbájá ìrùn wọn náà tún wà. ṣùṣùgbọ́n láwùjọ wa kí bá ti ṣe mà gbé súnà anábì sallallahu alaihi wasallam ó fi hàn wá dáa náà ní kéèyàn máa jẹ́ bàbá lágbájá ìyá lágbájá náà kódà ó ń bẹ ní méjì àpọ́nlé ìtẹ́sí islam ń wá ikú yẹ káwọn yẹn kọ́ máa lò fúnra wọn ètò kíkẹ́ máa la orúkọ mọ́ra yín lórí ikú wa mahmudu àbí ọ̀gbọ́n ni mahmudu sẹ́ni pé mahmudu ni wọ́n sọ kò ní sọ mahmud torí tí wọ́n sọ mahmud ọmọ wò pé bí ìgbà tó ń ti pọn lé ni mahmudu. so islam ń fẹ́ kíkà pọnra wa lé ẹ̀rí kí wọ́n Abubakar radiyallahu anhu ní ọjọ́ tí anabi sọlá àtìlá ń pẹ́ dé mẹ́tíláṣí nígbà tán lọ sàtúnṣe tábùbọ́tà ti ṣíwájú tí ń kírun fáwọn èèyàn ìgbà tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí gbé ọ̀fun láti sàmì fún Abubakar pànàbì ti dé sallallahu alaihi wa sallam tó Abubakar kọ̀ wẹ̀yìn tó gẹ́gẹ́ bó ti wá ń sọ yẹ Bukhari àti Muslim pé wa kana Abubakar la yaltafitu fi s-salah. Abubakar kì í wẹ̀yìn kì í wọ̀tún wòsì lórí irun ṣùgbọ́n ìgbà tí ìgbé ọ̀fun yìí tó pọ̀ jù falsafata fara anabiya sallallahu alayhi wa sallam ó wẹ̀yìn lọ́bàrà anabi sallallahu alayhi wa sallam Abubakar bá rí báyìí ó ní ká anabi ọ̀bọ wájú anabi ní kọ́ kọ́ntínú ó ní a ah, kánabi ọ̀sán bọ̀ wájú anabi sallallahu alayhi wa sallam síwájú anabi wá fa abẹ́yì kí ló mú Abubakar nígbà tí wọ́n kọ́ láti kọ́ ọmọ fi kọ́ Abubakar ni ma kana libni Abi Quhafa an ya'umma Rasulullahi sallallahu alaihi wa sallam bí kò tọ́ sí ọmọ bàbá Quhafa ẹ̀wù tẹ́ríba ẹ̀wù tẹ́ríba tọ́ sẹ̀sẹ̀ bẹ́ẹ̀ mú kọ bàbá Abubakar nínú kọ́ ẹ̀rọ kíkọ sọ pé kọ̀tọ́ sí ọmọ ọ̀gbọ́n wà wá ẹ̀kọ́ pọ̀ wọ́n ti kọ́kọ́ kẹ́kọ̀ọ́ kan lẹ́nu ànábì sọ̀rọ̀ àti sọ̀rọ̀ kí ló ti wọ bàbá ṣé Abubakar ló kọ ni kí ló kọ rẹ̀ Abdullah ànábì ọ̀sọ́ pé kí ló ti là wọ ọmọ ọmọ lọ Abubakar náà kò tọ́ sí ọmọ bàbá Kuhafa subhanallah kò sọ pé kò tọ́ sí ọmọ Usmana lè yàtọ̀ bí bàbá mi ni bàbá rẹ náà wà á wọlé náà àmọ́ gbà tó bá ti tó bá ti bàbá rẹ tó ṣe ní mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀kínì táyà bá ṣe ní méjì kọ́bọ̀ nǹkan tó burú òkúkú burú torí ẹ̀ ló ti jẹ́ pé wa màmá wa tó bá yẹ kí wọ́n láwùjọ wa pẹ̀lú pé ìyá ọlọ́sẹ̀ mm, bàbá ń kàn ga àbí òye wa ọ̀tọ́tọ́ ọmọ bàbá ń kàga àdí pàn ẹ kọjá kó ọjọ́ wa máa ṣe báyìí ẹ bẹ́ẹ̀ ló ti ṣe tó dáa oṣù tó jẹ́ kó ọpọ́n bàbá rẹ̀ náà yìí àmọ́ orúkọ kí wọn kà kóbó bàbá rẹ̀ sàmùlà sóòlù àdà torí ẹ Abubakar ní kọ̀tọ́ tí wọn máa bàbá kò há kó sì lè mú báwọn èèyàn kàdá nàbì mẹ́láàrin tó hàn so Al-Imam An-Nawawi rahimahullah oúnjẹ bá sàkíyèsí báyìí bí ṣe pé Abubakar pé máa mẹ́nà àkẹyà Abubakar kí ló mú Abubakar má tẹ̀síwájú pẹ̀lú wọn wọn ní ilé ìfihàn pé àmì fọ́ọ̀mù wọn tó lọ́wọ́ bá sàpọ́nlé fún wọn lọ́wọ́ bá gbé gà ọ̀tọ́ ká máa la ọmọ wọn lórí. táwọn kílè ìbẹ́nu ẹ̀kọ́ tẹ́sí Islam fi kọ́ wa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ jẹ́ kí wọ́n tún mọ̀ pé olórúkọ àbí òye wa. ẹni ìsinyìí báyìí ǹbẹ́ nìkan sọ̀rọ̀ wọn ta ló sọ̀rọ̀ wọn aga abúkùtádà ni abúkùtádà èwo ń bẹ ìrúkọ abúkùtádà àmì èwo ní bẹ so ọ̀sọ̀rùkọ rẹ pẹ̀lú ẹ̀ abúkùtádà lágbájá ọmọ lágbájá tọ̀dà àbá torí ti hàn láyé nìsinyìí ipe àwọn èèyàn tí máa ń sábà gbórúkọ wọn pamọ́ sábẹ́ àbú àbí kò lè rọ àwọn nǹkan tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ àwọn tí máa dábàá bọ́ọ̀mù wọn ò ní fẹ́ kó wọn á dá wọn pẹ̀lú kọ àwọn tí máa tó bá lọ bọ́ọ̀mù àwọn èèyàn nù bọ́ọ̀sì ẹ̀yin lọ ra nǹkan ọbẹ̀ léyìn lọ ọjà léyìn lọ kínyàn lọ mọ́ ọ̀wọ́ ọba bọ́ọ̀mù ara rẹ̀ ó ti fẹ́ kú tẹ́lẹ̀ kó wa tó wá pa ẹlòmíì tiẹ̀ náà máa gbé àwọn làwọn ṣiṣẹ́ yẹn o àwọn àwọn ẹlẹgbẹ́ rẹ̀ àwọn làwọn ṣiṣẹ́ yẹn o. orúkọ ẹni tó ṣiṣẹ́ yẹn nínú àwọn ni abúkìní kan bẹ́ẹ̀ yàn gbọ́rú eléyìí wọ́n sọ pé abúkìní kan abúpọ̀ fa tòun ni abúkìní kan ló ṣe rẹ ní ìtú wọn tó bá ní àbí èyí wa sọ́ọ́dì ibùnú ìta tí wọ́n tá à ń o kí ló ń kọ́ sí ẹ̀ ẹ̀tún ní Abu Abdullahi mi Abu Abdullahi mi orúkọ tiẹ̀ wọn náà ní sọ ibùnú dada. sẹ̀ǹpé ní ìsìngbà tó Abu Abdullahi ilé ìkúmọ̀ ó ti ṣe kí ni ó ti yàtọ̀ àmọ́ àtàwọn sọ̀rọ̀ yẹn Abu Abdullahi ni ìwọ sẹ̀ǹpé ẹ̀ tìyàn mú síra wọn ó lè jẹ́ pé ìwà àbùkù ló wù nínú àtúnyẹ̀wò Abu Abdullahi máa ń yìn. ọkọlọ ká mọ́bìkan lẹ́yìn rẹ̀ ní pé sórí kórì jẹ́ òfin kí ló ṣe tí òfin òòrí wà tó wù lẹ́ẹ̀kan tí wàá wú o tún fẹ́ máa jiyàn ìjọba ẹ̀fọ́ yẹn lura ọ ìlú ẹ̀ ló ti jẹ́ pé gbàtọ́ àbú àbdìlá eléyìí ò báyìí báyìí ní jẹ sẹ́mi káàsì mi sàmúdọ́ á ń pẹ́ àbú àbdìlá ah, àbú àbdìlá ó sì tún lè jẹ́ dáadáa náà ló ṣe kẹsàrọ̀ lọ́ọ̀mì àmì sáyẹ̀ ọlọ́dẹ rú rẹ̀ ọ̀pọ̀ kí ni mo ṣe mọ́ṣáláà tí wọ́n ní ẹyin lẹ́sìn kò kí nínú ìdánwò kódà òun fèèlì òwúrọ̀ tó bá ti gbé àbọ̀ àbdìláì náà ni àyìnbáyé àbọ̀ àbdìláì tó ń torí délé ló ti jẹ́ pé a gbọ́dọ̀ máa yàn bọ́t ṣe bá lọ wo àwọn tíra kan kọ gẹ́gẹ́ bí rìjà ó kéré jù pẹ̀lú ọ̀wọ̀ tíra kan pè ní takribu tahrib. ti Ibn Hajar rahimahullah ẹ̀rí yóò mú wá àwọn kan wọ́n pọ́pùlà pẹ̀lú kúníà yóò sì mú kan ló àfi ni bàbá tí wọ́n sọ yìí báyìí torí pé wọ́n á pé Abu Juhayn wọ́n á ní ọmọ Harith ọmọ tòtòmá ti sọ pé nìkan ọ̀kan náà àwọn sàbẹ̀ ni a ah, nídìí láti wá sí lọ rẹpẹtẹ pé tó lóòótọ́ ni àbókù rọ ni torí pé a mọ̀ pé gbogbo sàhábà kọ́ ojú rọ̀bì ọ̀lá ọ̀hún. wọn lànà bí kí àti ọlọ́wọ́ bá kó máa bá sọ pé lọ́wọ́ yà àrẹ múlùmọ́ ọ̀rọ̀ bá iná yẹn yẹn sọ́ọ̀lì máa dá àlẹ́ yìí mi nàlẹ́ ẹ̀sẹ̀m tó bá ti pín ẹni tí yóò gba iwájú olùkírun kọjá bá máa tó bá ṣe é pé olùgbà iwájú olùkírun kọjá tó bá mọrú ẹ̀ṣẹ̀ tí ń bẹ lọ́rùn òní látàrí gbígbà iwájú ẹni tí ń kírun kọjá. لكان أن يقف أربعين خيرا له من أن من أن يمر بين يديه متفق عليه وبعدها يكفي كتر فوجي فوجي كتر فوجي كل رجو kọba jẹ kó ló lóore jùlọ fún tayọ kọkọjá kọkọ gba iwájú ẹni tí ń kírun kọjá lọ wọn ni Imam Bukhari àti Muslim ló gbé jáde ṣùgbọ́n gbólóhùn eléyìí ọ̀dọ̀ Imam Bukhari ló kò sí lọ́dọ̀ Muslim lọ́dọ̀ Al-Bazzar nínú àwọn olùmọ̀ nípa hadith àwọn gba hadith yìí jáde pípé ntúwa ni pé lakana alayhi an yaqifa arba'ina kharifa. أن يقف أربعين خريفا خيرا له من أن يمر بين يديه يبقوا في ogójì ìgbà ẹ̀wọ́wé ó fi ogójì ìgbà ẹ̀wọ́wé dúró ní dúró tó ń tiwọn fi kírun tán kò bá lóore ju kíkọ́ gba wájú rẹ lọ. à ń kọ́ àdìsí yìí báyìí ó ń fi hàn wá irú ẹ̀ṣẹ̀ ńlá tí ń bẹ lórí ẹnikẹ́ni. tó bá máa ma gba iwájú ẹni tí ń kírun kọjá. ajẹ́ pé gbígba iwájú ẹni tí ń kírun kọjá kẹ̀bí rọ́tún mìíràn kẹ́bẹ̀ nítorí pé ìwà kan tó ṣe pé dídúró fógójì ìgbà ẹ̀wọ́ ó lóore ju káwù lọ ajẹ́ pé wíwúrú wà ń kọ́ yóò kẹ̀bí rọ́tún. من الكبائر ẹ̀ṣẹ̀ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá kọlọ ń sàn wá. àdìsí wọn sọ pé tí ẹni tí ń gba iwájú tí olùgba iwájú olùkírun kọjá bá mà eléyìí yọ olùdúró níwájú ẹni tí ń kírun ó sì yọ olùjókòó níwájú ẹni tí ń kírun ó tún yọ olùsùn níwájú ẹni tí ń kírun nítorí pé àdéhìí ntú mẹ́nuba ní almar ẹni tí ń rí kọjá níwájú ẹni tí ń kírun láti ti mọ̀ pé ẹni tó dúró níwájú ẹni tí ń kírun kò rí kọjá bẹ́ẹ̀ ẹni tó jókòó kò rí kọjá bẹ́ẹ̀ ẹni tó dùbúlẹ̀ kò rí kọjá torí ẹ̀ àdéhùn yìí bá ẹni tí ń rí kọjá wí ọba ìkíní kejì kẹta àwọn ẹni tá a wí ọba wọn wí lópin ìgbà tó bá ṣe wípé. ara rírí kọjá ni wọ́n lọ òfin má kìí ṣe ara ni lẹ́nu ara rírí kọjá tó bá ti pé ni wọ́n lọ òfin má kìí ṣe ara ìyọnu tó wà nínú rírí kọjá gbáwájú ẹni tí ń kírun rò pé yé pé ọwọ́ kíkọjá wọn ló bí ẹsẹ̀ kìí ṣe pé yíyọ ẹni tí ń kírun lẹ́nu. ṣé ẹni tó rí kọjá níwájú ẹni tí ń kírun ríré kọjá rẹ̀ ló bí ẹ̀ṣẹ̀ ni àbí ìyọnu tó fà fẹ́ni tí ń kírun tí ó mú kí ọpọlọ rẹ̀ kú òdìrún tó bá ṣe pé ríré kọjá ni wọ́n bá lọ òfin má ọyọ ìkíní kejì kẹta yẹn sílẹ̀ àmọ́ tó bá jẹ́ pé ara àyọni lẹ́nu ni wọ́n bá di òfin yẹn má àjẹpọ̀ àwọn náà wọ̀ bẹ̀ torí pé ẹni tó jókòó. níwájú ẹni tí ń kírun yóò máa yọ ẹni tí ń kírun lẹ́nu kódà kó ṣe pé ìpàkọ́lọ́kọ sí ọ á ń bọ̀tìbọ̀tì tó bá kọjú sí ọ wọn náà wò ó ìgbà tó ń kírun ẹnìkan ọ wá wọ àwọn rẹ wíwò tí ń wo oṣù rẹ kò ní dé kọkàn rẹ wà ní yẹ kọ́ rẹ tí wọ́n ń rẹ bó ṣe ń ó rí kó lórí irun téèyàn bá máa bínú ọ̀fẹ́ sọ pé ah ó ti kú ó ti kú fẹ́ bà mí rùn jẹ́ so kátó wá kú tó bá já gbàlagbà tó bá ti jẹ́ pé ìpàkọ́lọ́kọ́ sí ọ ẹ̀kọ́ nǹkan jókòó mẹ́tíláṣí ń kà lùkúránì sì wọ́n wá ń wo ìpàkọ́ rẹ̀ nígbà tó ń kírun ó ti bẹ̀rẹ̀ sí ní ronú pé ah nígbà tó ń bí lágbájá yìí tó wọn bá su orí rẹ̀ dáadáa ló ní kọ́ yọ ìpàkọ́ báyìí ló jẹ́ kí pàkọ́ rẹ̀ kó ruké ó lè bẹ̀rẹ̀ sí ní ro gbogbo ńtọ́jọ́ bẹ́ẹ̀ torí pé tẹ̀síwìsì wà ń bẹ̀ yọnilẹ́nu wà ń bẹ̀ tó bá jẹ́ kó sùn náà ń kọ́ ẹni tó sùn síwájú ẹni tí ń kírun ìyọnu náà wà bẹ́ẹ̀ pàápàá jùlọ tó bá ti kébi tó ti ń kírun yẹn ẹ̀yìn yẹn há débi wípé wàá ní láti máa fọwọ́ tọ́ ẹni tó sùn níwájú rẹ ní gbogbo ògbà kó lè bá a sùn tó fi rí ibi forí kalẹ̀ gbogbo ògbà tó máa ti fọwọ́ kàn pé sún sún sún ìyọnu ni àbí èsè ìyọnu ìyọnu ni ó lè bá débi kan tó bá ti pé rákà tó fẹ́ fi yàn tó fẹ́ yàn ní náfìlà bá pọ̀ ó lè bá débi kan tọ́pọ̀ ọ̀tọ̀ kan tí ó kó tó kó sí pé ìwọ náà sọ pé ah tó ìfọ ọ̀fẹ́ kí n kírun nìkan èèyàn ní mọ̀gbà tó ń gbọ́ sọ̀rọ̀ torí ẹ̀ yọnu bẹ́ẹ̀ wàlá ẹ̀sìn àwọn olùmọ̀sọ yìí pé ìtọ́fà tí wọ́n fi kọ̀ ní bí kìí ṣe ni yàtọ̀ sí líle kọjá ìdí ni wípé anabi sallallahu alaihi wa sallam wọ́n kírun nígbà tí Aisha radiyallahu anha tó sùn ságbọn wájú bí tí wọ́n ti ń kírun gbogbo ìgbà tí má sì fẹ́ forí kalẹ̀ wọ́n máa fọwọ́ tọ̀ pé kó sún kó fi lè bá àríbi forí kalẹ̀ eléyìí túmọ̀ sí wípé kìí ṣe jíjókòó àbí dídúró àbí sísùn síwájú ẹni tí ń kírun kìí ṣe ìyọnu tí wọ́n fà fẹ́ni tí ń kírun ńlọ́pàá náà fi sọ pé èèyàn gbọ́dọ̀ gbáwájú ẹni tí ń kírun gan kọjá bí ìbá ṣe ríré kọjá lásán òun ní kíni òun là ìdá. so eléyìí ọ̀wá túmọ̀ sí pé tọ́ba tí wàá rí sọ́n fẹ́ kírun kọ́ lọ jókòó síwájú ẹ tí ó kírun kọ́ ọmọ wojú ẹ̀ kọ́ lọ dúró níwájú ẹ̀ àbí kọ́ lọ sùn síwájú ẹ̀ torí pé gbogbo ohun tó lè gbé ni lọ sídìí kàtẹ́bọ sọ́lọ̀ tànàbí sallallahu alaihi wasallam dínà torí kọ́ máa jọ yí pé ẹni tó dúró síwájú rẹ̀ ló ń ẹni tó jókòó síwájú rẹ̀ ló ẹni tó sùn síwájú rẹ̀ ló ń sìn ẹ ti wo ẹni tó sùn síwájú ẹni tí ń kírun ẹni gbogbo ọ̀nà ni ó fi jọ bí ìgbà tó ṣe kókù ni wọ́n ń kírun sí lára pàápàá jùlọ nígbà tí ẹni tí ń kírun bá wà ń dúró yọ dàbí ìgbà tó ṣe pé ṣé èsì pé wọ́n ń kírun sókù là tọ nǹkan tó kàn lè yọ nínú eléyìí ni peter abari kí wọ́n faṣọ ọ̀gbẹ̀yìn sí lára tó eléyìí a fi hàn wá pé èyí tí wọ́n gbà lérò ń bí oníkíni ire ìrékọjá yẹn kò túmọ̀ sí kó o fẹ́ síbi tó jìnnà lọ síbi tó ọwọ́ fẹ́ gba wájú ẹni tí ń kírun kọjá wọ́n sì sọ yìí pé kíkọjá níwájú ẹni tí ń kírun ohun tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ ni pé kọ́ kọjá láàrin ibi tó ń ojú ọgbà lérò nìyẹn ṣùgbọ́n tó bá ti pé ẹ̀yin sutura ló fẹ́ gbà kọjá àdéhìí yọ̀ bọ́ wí àdéhìí kò bọ́ wí tí sutura bá ti ń bẹ kọjá rẹ lẹ́yìn sutura kò sí sutura wàá dúró. tọ́ wọ́n ní tí olùkọjá níwájú ẹni tí ń kírun tó bá ti irú tí ń bẹ lórí òun lẹ́sẹ̀ ni ẹ̀sẹ̀ tí wọ́n sọ jáde yìí báyìí wọ́n sì pe àdéhùn ní muttafaqun alayhi pé Bukhari àti Muslim ló gbà wá kò sí nínú Bukhari bẹ́ẹ̀ kò sí nínú Muslim pípé wọ́n sọ mada alayhi ìtàdé tó wá lọ́dọ̀ Bukhari àti Muslim sọ ní pé. لو يعلم المار بين يدي المصلي ماذا عليه لكان أن يقف tó bá ṣe pé olùkọjá níwájú olùkírun bá máa ń ti ń fẹ́ lọ́rùn ni wọn yẹn ẹ sì máa ń pè tí wọn yẹn ọba nílẹ̀rù ju èyí tí wọn yẹn lọ bí tọ́ba máa ń ti ń fẹ́ lọ́rùn ni tọ́ba máa ẹrù tó ń fẹ́ rù ni irú ẹ̀rù wo irú ọ̀ràn wo sẹ̀wọ́n kí lẹ́yìn bá yẹn lẹ́rù bí ẹ̀ṣẹ̀ nìgbà ẹ̀mẹ́yẹ ẹ̀ṣẹ̀ tó ń ti dá lórí iná lọ́hán òfurufú rẹ̀ tó torí ẹ̀ ló ti jẹ́ pé ìtúwánu Bukhari àti Muslim ò ní pé wọn sọ mílẹ̀ jẹ́tẹ̀ tí wọ́n sọ pé nínú Umdatul Ahkam àfáàtúkọ̀ síra yẹn Al-Hafiz al àwọn náà ti wá àtìsè yìí àwọn náà sọ pé mínà ní ẹsẹ pé ìwáyà yẹn o kó wà nínú sọhíì Bukhari kò sì rí bẹ́ẹ̀ Ibn Hajar yìí kan náà nínú Fathul Bari Sharh sọhíì Bukhari àwọn ni wọ́n sọ yìí pé àtìsè ni wọ́n ti ń bẹ àtìsè làfà tó yẹ ń bẹ nínú Bukhari sí nṣẹ́ àwọn náà wá pé wọ́n ti láti sèwọ̀n táwọn náà wá ti nù gbólógbòlùmọ́ràn bẹ́ẹ̀ ni nǹkan mẹ́wàá torí ẹ̀ ló ti jẹ́ pé ẹni tó bá mú ọ̀rọ̀ sọ kọ́ máa rántí àwọn tí wọ́n máa gbọ́ sọ ìpapọ̀ onípapọ̀ tó ń rí lónìí má fi ẹnu fi ya pátánì rẹ̀ lọ́la àwọn kan náà wó papọ̀ rẹ̀ ó tilẹ̀ jẹ́ pé Ibn Hajar rahimahullah àṣà ò kò fi kò fi kò fi tàbùkù afa alakoko yẹn lọ́kàn fi ṣàlàyé ìmàlẹ́ ṣùgbọ́n màtí ma ti ń sọ̀rọ̀ tó pọ̀ tí ń kọ síra tó pọ̀ tí àti tí ọmọ wà náà bọ́lá ti dọ́mi yẹn àwọn kan ò ní fura mọ̀ ẹ́ pé àwọn náà ti sọ́ mi kàn àwọn náà ti tún sọ irú nǹkan tó jáde tẹ̀lé ọlọ́run bá nìkan ní kí gbàgbé ọlọ́run bá nìkan ní kí sáà tẹ̀lé torí ẹ̀ fàkùnmọ̀ ọ̀gbọ́n àkùtà rẹ̀ nínú Bukhari kò sí minal ism nínú Muslim náà kò sí minal ism ṣùgbọ́n náà àríwá ayé àti ní ìtàn ní ìgbà wa eléyìí tú wa eléyìí túmọ̀ sí pé àní kabiratun minal kaba'iri oníkàgbà iwájú ẹni tí ń kírun kọjá wọ́n ní kó wá dúró ogójì kó dúró ogójì òun náà bá ní lẹ́rù torí wọn ò yàn nínú Bukhari àti Muslim àti kutubu sunan kutubu sunan wọn ọsọ mbẹ ikú ọdún àbóṣù àbọ̀sẹ̀ àbọ̀jọ́ àbí wákàtí àbí sẹ́jú wọn ò sọ bá yẹn lẹ́rù púpọ̀ eléyìí ló sì ṣe àdáà ẹnìkan sọ pé ogójì ọdún lọ́yẹ̀ kọjá ẹnìkan sọ pé ogójì oṣù ẹnìkan sọ pé ogójì sọ pé ogójì ogójì wákàtí ogójì gan ló tó bá ń gbó dúró forty minutes tó ọ̀rọ̀ ọ̀rùn sẹ́mi pé njẹ́ tó bá ti fi òǹkà sí pé dúró forty minutes ọmọ òbí forty years tó ọmọ òkú tí kò ní pé má ní àyìnbá yẹn forty minutes tó ti pé ń gbèsè ayé rẹ̀ tó kà kù àmọ́ ní ìsìnkú àtọ́sọ pé kó o dúró forty minutes ọsàn ju kọ kọjá wọn àjọ ẹtí kírun lọ gbaná lọ bẹ̀rẹ̀ sí òdo àwọn aláìpọ o forty minutes náà subhanallah torí ẹ̀ ló ti jẹ́ pé inú rẹ̀ wáyà bàzá àwọn aṣọ pé àrùbáyínà kọ̀rí ìfà wípé ogójì ìgbà ìwọ́wẹ̀. eléyìí ó ń bẹ nu ìtìlákùl jùz wà ìrọ̀dẹ̀tùl kùl nítorí pé ẹ ti mọ̀ pé nínú ọdún oríṣi season mẹ́rin ló wà bẹ̀. a ní as-sayf ash-shita anigbó ẹ̀rùn anigbó ọyẹ́ anigbó ẹ̀rúwé àti nígbó ẹ̀wọ́wé oríṣi ìgbà mẹ́rin tó wà nù ọdún nù ẹnìkan sọ yìí pé ọdún ẹnìkan sọ yìí pé ọgọ́rùn-ún ìgbà ẹ̀rúwé ni bàbá òun lò láyé ọgọ́rùn ẹrúwé ni bàbá òun lò láàyè kí ni tó máa rẹ ọgọ́rùn ọdún torí pé ẹrúwé kì í pé méjì lọ́dún kan gẹ́gẹ́ bí ìgbà ọyẹ́ kì í pé ìgbà méjì lọ́dún kan ìgbà ẹ̀rùn kì í pé ìgbà méjì lọ́dún kan ọdún kan ìgbà ọyẹ́ kan ìgbà ẹ̀rùn kan ìgbà ẹ̀wọ́wé kan ìgbà ẹ̀rúwé kan torí ẹ eléyìí ó ń bẹnu itlaqul juz wa iradatul kull. bí kí wọ́n sọ yìí pé lágbájá kìí ṣe wèrè o ọpọlọ rẹ̀ nìkan ló dàrú àbí kí wọ́n sọ pé òun ṣe wèrè ọpọlọ nìkan ló dàrú ẹ wàá sọ yìí pé kí ni wèrè ọba ti sọ àbí bẹ́ẹ̀ kọ́ ni ó lóun ṣe wèrè ọpọlọ nìkan ló dàrú láti kí ni wèrè ọba ti sọ yẹn gbé dáríkà àlèyọ́kù méjì nù nìyí ẹni pé kò tiẹ̀ kí wèrè ọ̀sọ̀rọ̀ náà lọ sọ. tọ́ ẹ̀yin náà wá sọ pé tí ìbá ṣe kọ́kọ́rọ́ rẹ̀ dàrú tí ìbá ṣe kọ́kọ́rọ́ rẹ̀ dàrú òun á fi lọ́sùn òun á ní wọ́n sọ pé mo dàrú wọ́n sọ pé mo dàrú òun á sọ pé rárá o ọpọlọ rẹ nìkan mọ tọkọ dàrú o yàtọ̀ sára rẹ sára ọ̀dàrú ọpọlọ ló dàrú fà á àwọn àgbàpẹ bó lọpọlọ ti lè dàrú tààrà òní tètè kò ní dàrú ó ń gan lọ dàrú so itlaqul juz wa iradatul kull lọ́dọ̀ àwọn tí wọ́n sọ pé kíní kan jẹ́ màjáàlì àwọn àpò gbogbo orí lẹ́yìn màjáàlì àbí ẹ̀yọ́ wa wọn lọ́dọ̀ àwọn olùmọ̀ àwọn sọ pé la uslubun arabi ìlàrúbá ti máa ń sọ̀rọ̀ nìyẹn àbí òye wa ìlàrúbá ti máa ń sọ̀rọ̀ nìyẹn so ala kulli hal ike kó dúró ogójì ọdún kó péjú kọ kọjá níwájú ẹni tí ń kírun lọ láti ti máa ike ká dúró ní ogójì ìṣẹ́jú kọ̀rọ̀ kámẹ́sẹ̀ ti sọ ogójì wákàtí tàbí ogójì ọ̀sẹ̀ àbógójì ọjọ́ àbógójì ọ̀sẹ̀ àbógójì oṣù kámẹ́sẹ̀ ti sọ ogójì ọdún ilé ìtumọ̀ sí pé ẹ̀ṣẹ̀ ńlá lọ́dà o ẹni tó gba ju ẹni tí ń kírun kọjá pàápàá jùlọ ẹni tí ń kírun tó bá fi nǹkan kan ṣe sutura wọ́n wá gba àárín rẹ̀ àti sutura ẹ̀ṣẹ̀ ńlá lọ́dà ẹnì kan sọ pé ẹni tó ń gba wájú tiẹ̀ kọjá lẹ́sẹ̀ẹ́ ó ń kírun ní ṣùgbọ́n kò fi kankan síwájú. ṣé ẹni tó kọjá níwájú rẹ̀ lọ́sẹ̀ lọ́ọ̀ni abẹ́ni tí ń kírun tí òfin kankan ṣe sutura àwọn méjèèjì ni wọ́n ṣe lọ. torí ẹ̀ ǹjẹ́ sutura gan ń ṣe lòfin ní ká lò níbi tá a bá ti lérò kó tètè kéèyàn gbáwájú akọjá yàtọ̀ síbi tá a ti ń gba àtàná akọjá gbáwájú rẹ̀ bí kò máa kírun nù yàrá rẹ̀ wọ́n nìkan náà sì ni ẹnìkan ọ̀bọ gbé yàrá kò sì níyàwó kò sì súnmọ́ pé kẹ́nìkan wọlé tó ló ti á lẹ́kùn títí o bá tún fẹ́ kírun ó tún fi nǹkan kan ṣe sutura náà wọ́n ti ṣe sutura olùkọ́ àná mi sọ̀rọ̀ máa lè rà lò sẹ́lẹ̀ wọ́n ní kò fi nǹkan ṣe sutura nítorí kí àṣẹ fún àníkọ́ ọmọ bàbá rẹ̀ jẹ́. ẹtì mago gbọ́ ẹ̀ṣẹ̀ tán innahu yarakum huwa wa qabiluhu min haythu la tarawna. àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n rí yín gbọ̀nà wọn. rẹ̀ ó túmọ̀ sí pé sutra tí ó ibi tó ti fẹ́ kírun òun wò kó ṣe é ṣe kéèyàn kọjá iná ṣẹ̀ṣẹ̀ lò yàtọ̀ síbi tí pé kò ṣe é ṣe kéèyàn tó bá jẹ́ kíbi tó ti fẹ́ kírun ó súnmọ́ kó kéèyàn kọjá mẹ́ ló lò sutura tí ò bá ti sè é ajẹ́ pé rárá. so ǹjẹ́ tí ó ṣe wípé kíkọjá gba wájú ẹni tí ń kírun nígbà tí wọ́n bá lù tá a bá fi lè gba àárín ẹni tí ń kírun sí nǹkan ìrìn kọjá nígbà tí wọ́n bá lù àbá tiẹ̀ gbáwájú ẹni tí ń kírun kọjá nígbà tí ó lù ewu ńlá bẹ́ẹ̀ léyìí tó ṣe pété yẹn bá mọ bó ti ṣe tóbi tóni kéèyàn dúró ogójì ọdún kọ̀ bá pé kọ̀ bá pé fún un kọ́ gba wájú rẹ̀ kọjá lọ. ṣé ní lóru nǹkan ẹ̀yẹ tí súnà ní wàá ni àbí wájú? náà lílo ọ̀jẹ̀ wájú eléyìí takò àgbọ́yé àwọn kọ̀kọ̀ hàn tí wọ́n sọ pé súnà lásán ẹ̀bí àwọn àlèkìyà ẹ̀bí ẹ̀yẹ wa màdá ẹ̀ tí mò ń تجنب المحظور إلا بفعله ففعله واجب ntaani le jina sentɔ dɛsɛ ɛyà afi pẹ̀lú pikasi adeke sise ŋkɔ yɔ jɔra yi kẹkẹ afi sutura tiwaju ọ̀ràn yẹn ni alọsọhi ẹsì mẹ gbàgbé wọn àdàbí sọ̀rọ̀ lọ àlùsọ náà sọ pé tí èèyàn kan bá fẹ́ fi tú láti gbáwájú rẹ̀ láàrin rẹ̀ sí sutura rẹ̀ kọ bàjá torí pé kéènì ẹ̀ṣẹ̀ o. tó gbogbo àwọn òfin yóò lè wá lórí nǹkan kan tí kì í ṣe wájú. síbẹ̀ làwọn ń lò wa sábà ń ọ sábà ń lò sutura kò dájú dájú kálukọ́ kọ̀ máa kírun ẹnìkan gbé sutura à ń bọ̀ orí ilé náà láìpẹ́ báyìí ẹlòmíín wò ó rí gbogbo nǹkan àwọn kan fi bí rò ṣe sutura náà lò bí ẹ bá wọ bọ́ọ̀lì lápò rẹ̀ ńkọ́ àyìnbó ayé bí ròtọ́ so sutura ẹ̀dẹ́kọ̀ yẹ ká kà fún yìí ti bá ti mú torí pé ní ìsìn ó ti dórí pé nu yàrá yẹn tó bá fẹ́ kírun kí àṣetọ́ àná má bàa ṣe ni kọ́ má bàa bá àrùn rẹ jẹ wàá fi sutura síwájú. nínú àǹfààní tó tún wà fún sutura gẹ́gẹ́ bá àwọn kọ̀ọ̀há àti sàlàyé ó ní pé sutura yẹn kò ní jẹ́ kí ojú rẹ tayọ bí tí sutura wà lórí rẹ ẹ sì mọ̀ pé tójú bá ti lè rí nǹkan ọkàn tẹ̀ o ti límìtì skóòpù bí tó lè wòran ma nígbà tó bá ti fi sutura síwájú báyìí tí àìsàn bá ti ń wo tó wà lẹ́yìn rẹ̀ ọ̀nà tí mo pàṣẹ ju ti bẹ̀rẹ̀ o ó tún tètè da ojú rẹ̀ padà síbi tí sutura yẹn wà yàtọ̀ sí kò sí sutura wájú torí ẹ ẹ ti máa pé nínú òfin Ọlọ́run òfin ọgbà ká máa wòkè nígbà tá à ń kí ọ nípa nàbí sallallahu alaihi wasallam nígbà táwọn sàbí kọ́kọ́ ń ṣe bẹ́ẹ̀ wọn á ní tọ sẹẹdẹ ìlẹ́yìn mi máa wo sẹmà àbí kọ́ lọ́n rán ẹyẹ sí yín kọ́ yọ ojú yín lọ ẹ̀ka àwọn èèyàn yìí wọ́n tètè fẹ́ gbọ́rọ̀ ńgbà mí ìgbà ẹ máa wòkè má ẹ máa wòkè má bẹ́ẹ̀ máa ń kírun nínú èèyàn mẹ́wàá èèyàn méjì gbọ́ tọ́ba tó kú yàn mẹ́jọ tẹ̀ni àní ẹ má wò òkè má ojú lè má rọ̀ ẹ̀kẹ́ tó tó má rọ̀ tó wò òkè tómi bá bẹ̀rẹ̀ sí dà sójú dáméjì ń bẹ̀rẹ̀ àbí ọ̀bẹ̀rẹ̀ tọ̀ omi rọ̀ sí mú tọ̀ àwọn èèyàn mi ti mi tó gbọ́ lóòótọ́ omi bá dà sí yàn lójú tọ́ba tó ti bẹ̀ wọ́ mú ibi tí ọ̀yẹ́ kó mi ọwọ́ mi ọwọ́ bẹ̀ yàn kàn di pé tọ̀ òhòrò. àwọn àrígbé àwọn èèyàn gbogbo bẹ́ẹ̀ ti wí wọn ọkọ̀ burú inú kẹ yé ti bẹ́ẹ̀ àbí kọ́ náà ó sì mú ẹyẹ yọ ojú yín lọ ọ̀sán àbí ọ̀sán kéèyàn fọ́jú ọ̀dà o tíyẹn bá fọ́jú láì jẹ́ pé ẹyẹ yọ ojú èèyàn ó burú kátó wá pé wọ́n á fẹ́ ẹyẹ lọ yọ ojú èèyàn lọ bẹ̀rẹ̀ sí ṣe imagination pé bá dé tó bá gbé àgógó rẹ̀ tó bá fi mú yàn tọ́ba fà tí ọba fà tọ́ba fà ọ bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù pé subhana ọlọ́mọdé àárín bàbá bẹ̀rẹ̀ sí ní wọlé tó ilé ìtumọ̀ sí pé àwọn èèyàn mẹ́sẹ̀ rí wọn mẹ́sẹ̀ rí wọn tí ọba sí inú pé wọ́n há mọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ ní gbọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé gbàdẹ́sì láwọn ọ̀gbà tó ká mọ owó sẹ́wọ̀n nígbà tá à ń kírun. ibo ló lè wòran ló lè wò ma máa wò lè tó forí kan ẹ sì mà pé sutura ni yọ wà ní ìtòsí ibi tó segin ni ìtòsí ibi tó forí kan jẹ sutura mbẹ lẹ́yìn rẹ̀ wọn mú wa ọdẹ àdìtìyà ńlá wa Aisha ó ní wọn fi anábọ léèrè ní ogun ogun ń bẹ ní ogun tó tí anábì ìlú kan nínú àwọn ìlú tó wà ní Saudi lónìí so ó sì jẹ́ ìlú kan tó ti kó jìnnà díẹ̀ nínú àwọn ìlú tó jìnnà nínú Saudi kẹ́ẹ̀fẹ́lẹ́ bá àwọn ọ̀pá nàbí wa sọ̀rọ̀ máa rí wa rí sẹ́lẹ̀ ọ̀la ìjẹ́ ti wàhálà kékeré wọn ṣe nítorí àtúntà láti ká. orin ìrìn tí ó jẹ́ pé ńlá mi ò lè lé ní one thousand kilometres ẹtì ti mọ̀ pé ìrìn ra fún mi kò yàtọ̀ sí ìrìn ta fẹ́fẹ́ òun sì mú kankankan kò sómi albert bọ́sì kìíní kan yá kọ̀díṣà bẹ́ẹ̀ lànà bisọ̀rọ̀ bá àṣìlẹ̀ ni wọ́n lọ kìí sì tún ṣe kí wọ́n lọ kíyàn bá omi kò fáànù náà fúnra ẹ̀ ló ti jẹ́ kó orí tọ́nà ti fún wa nínú ìtàn ọ̀pọ̀ ọ̀. anabi tọ́nà ọ̀ràn anabi kẹnu anabi tó fara da wàhálà nítorí kẹ́tù islam kó lè ba àkàkà tọ́nà ọba ti wá fi àwa sílẹ̀ báyìí kò sí ìgbà wa ó sì fi wá sójú ọ̀nà islam tọ́nà wa wo báwo la ti fẹ́ ṣe islam báwa ní òṣèlú fàyè lẹ̀ tọ́nà ọba wo báwo la ní òṣèlú pèpè lọ sí ìdẹ́sì islam káwa ní òtún ti ẹni ká gbìyànjú táwọn náà ká ti dáadáa fẹsẹ̀ ọlọ́ọ̀gá wa agbára ìmọ̀ ló ní ìmọ̀ rẹ fi ran Islam lọ́wọ́ òye ló ní òye rẹ fi ran Islam lọ́wọ́ owó ló ní owó rẹ Islam lọ́wọ́ ká wí ká gbọ́ lọ́lọ́run fún ọ fi Islam lọ́wọ́ wọ́n pé òsín dọ́kàn ní àwọn ẹni tí wọ́n ń ṣe wọ́n bọ́lọ́mù bá ti ṣe sẹ́fẹ́fẹ́ fi ẹ̀sìn rẹ̀ kárí ayé kò ní kò nídìí ẹni kankan ẹ̀ kò nídìí ẹni kankan ṣùgbọ́n náà lọ́pọ̀ aláṣẹ kíkà máa pè. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن torídéé lé ọlọ́run ọba pa wá láti ká máa kókó lọ sójú ọ̀nà rẹ̀ àwòkọ́ sì rere sì wà fún alára nàbẹ̀ Muhammad sallallahu ó ní wọ́n bi anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam léèrè lógun Tabó wọ́n bi léèrè nípa sutura kí ni tí ẹni tí ń kírun ọmọ fi dí gàgà wájú anábì sallallahu alaihi wasallam wọn dáhùn wípé mithlu mu'akhkharati ar-rahm yóò dà gẹ́gẹ́ bí ẹ̀yìn ẹ̀yìn gàrí ẹ̀sìn yóò dà gẹ́gẹ́ bí. ẹ̀yin gàrí ẹ̀sìn alimami muslim ló gbé jáde. hadith yìí báyìí nínú rẹ̀ anabi sallallahu alaihi wa sallam wọ́n fi àpèjúwe fún wa irú bí sutura ti ṣe lè rí. a sọ nípa ewu ń bẹ lórí ẹni tó gba wájú ẹni tí ń kírun kọjá láàrin sí sutura. báwo wá ni sutura ń gbọ́n hadith yìí ṣùgbọ́n àdìsí yìí o kò ṣàlàyé fún wa yìí pé èyí tó kéré jù nínú sutura o báyìí ní orí o yàtọ̀ sí èyí tó pọ̀ torí pé apá kan nínú àwọn olùmọ̀gbọ́ yìí lọ sí di wípé gbogbo sutura tá a bá lò àfi kó rí bó ti ṣe wá nù àdìsí ṣùgbọ́n àdìsí mi wá nínú àwọn àdìsí tá a kà ipa ṣàlàyé rẹ̀ náà lónìí tó ń fi hàn wá pé rárá o àdìsí eléyìí eléyìí tá a kà yìí nìsín kò túmọ̀ sí pé dandan gbà àfi bí sutura bá dà gẹ́gẹ́ bí ẹ̀yin gàrí ẹ̀sìn kí ni wọ́n ń pè ní rọ́hà tá a túmọ̀ sí gàrí ẹ̀sìn òun náà ní kankan tí wọ́n máa ń ṣe bí àpótí wọ́n máa ń ṣe bí àpótí tuntun máa ń ṣe bí àpótí yẹn wọ́n wá sí lọ́nà tó jẹ́ pé yóò dà gẹ́gẹ́ bí v-shape so lọ́nà tó jẹ́ pé tó máa gbé lérà fún mi lẹ́yìn yóò di ẹ̀yìn ràkúnmí mú báyìí yóò ra ìjókòó sẹ́yìn ràkúnmí tó bá ti ra ìjókòó sẹ́yìn ràkúnmí òkè gàrí ẹ̀sìn o ni pé ní tí wọ́n máa fi jókòó lórí ẹ̀ eléyìí jẹ́ gàrí ti ràkúnmí so òkè rẹ̀ ọ̀ wá wà lọ́nà tí yẹn lè jókòó lórí ẹ̀ bí àpótí ni tí èèyàn bá wá jókòó tán ẹ̀yìn gàrí ẹ̀sìn yẹn. yọ wá jẹ́ pé gbàtà máa ti báyìí ẹ̀yin gàrí yẹn yọ wá ní igi kan igi yẹn wà dàgẹ́ bí tó nípa kò ní ga jù ó lè báyìí nípa yọ wà lẹ́yìn báyìí tó wá yọ dà gẹ́gẹ́ bí ẹ̀yin gàrí tí yọ dà bí gàrí àbí yóò dà gẹ́gẹ́ bí gàrí ẹṣin ní gíga nítorí pé tẹ bá sọ pé yóò dà gẹ́gẹ́ bí gàrí ẹṣin ní ní nípa ó túmọ̀ sí pé gbogbo sutura ń kọ́ nípa kódà tí ẹ bá wo ní nípa so apá tí ò sòyọ́ bẹ̀ ti dọ́gba pẹ̀lú bí ẹ̀yin gàrí ẹ̀sìn ma ṣe máa nípa ẹni wọ́n sì ṣe pákó yóò nípa ṣé sutura yóò máa dà gẹ́gẹ́ bí ẹ̀yin gàrí ẹ̀sìn níní nípa ni àbí yóò dàbí rẹ̀ ní gíga gíga rẹ̀ tó bá kìí ṣe pé gíga ṣùgbọ́n tààrà gíga gàrí ẹ̀sìn ga gàrí ẹ̀sìn náà ti ga báyìí fúnra rẹ̀ abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ so ìgbà tí wọ́n á ti ẹ̀yìn gàrí ẹ̀sìn yẹn tí wọ́n ti pákó tó nípọn sẹ́yìn rẹ̀ tá a bá papọ̀ mọ́ gàrí ẹ̀sìn ó ti ga àbí ó ti ga ó ti ga so méjèèjì làdé ti tọ́ka sí ìgbéyàwó dàgẹ́ bíi gàrí ẹ̀sìn ní nípa. yóò sì dà gẹ́gẹ́ bí e ẹṣin ní kíkà níní pọ́n rẹ̀ eléyìí túmọ̀ sí wípé òun ní tá a fẹ́ jù kìí ṣe kó ní túláàsì òun ní tá a fẹ́ jù níní pọ́n kìí ṣe pé túláàsì nítorí pé tó bá gbogbo ẹni tó bá rí yọ ọmọ kínní yìí ó ní tí wọ́n fẹ́ fi ṣe atẹ́gùn sì nílé wò atẹ́gùn ò ní wó dànù gíga rẹ̀ ó ní ti pẹ̀lú pé gbogbo ẹtọ́ bá rí kí ọmọ ìdí wọn sàdédé gbé kalẹ̀ àbí òye wa yàtọ̀ sí tó bá jẹ́ nǹkan pẹ́ kutu tọ́ra mẹ́lẹ̀ àní mọ́tàfẹ́ fi ṣe èèyàn kọ̀kọ́ jáná gba bọ́ọ̀lù sòṣùgbọ́n nígbà tó bá ga gbogbo ẹtọ́ bá rí ọmọ ìkékeré ni ó níjọ́ gbà lérò pẹ̀lú ẹ̀ gbà tó sì nípa atẹ́gùn ò ní ṣe kíni kò ní wó dànù tó tátẹ́gùn bá ti wó dànù tá a gbà lérò pẹ̀lú rẹ̀ gánkọ́ kò ní ṣe ṣe má. eléyìí jẹ́ ohun tí Ànábì sallallahu alaihi wasallam tó ń tọ́ka sí nínú ẹ̀gbàwọ́ eléyìí. tọ́ ẹ̀yìn eléyìí báyìí tẹ́bá wá wò wípé yọ̀dà gẹ́gẹ́ bí gàrí ẹ̀sìn. yọ dà gẹ́gẹ́ bí ẹ̀yin gàrí ẹ̀sìn anínú nípa àbí gíga eléyìí túmọ̀ sí pé kéèyàn sọ fẹ́ kírun kọ́kọ́ pàlálẹ̀ lásán tó tó sọmọ pé kódà gẹ́gẹ́ bí gàrí ẹ̀sìn ní gíga gẹ́gẹ́ bí gàrí ní gíga kò sì bí gàrí ní nínípa wa tó o bá wá tó o tí nǹkan kan ti sutura kódà kó ti kọ́ fà lálẹ́ lásán ṣùgbọ́n àti tìtò mu akọ́ ọ̀lẹ̀ wàlákìrì imáàmù ahmed òun fi ṣe ọjọ́ ọ̀rọ̀ kan nínú mọ́dàbù rẹ̀ nítorí pé lọ́dọ̀ imáàmù ahmed yẹn nínú píríncípù mọ́dàbù tiẹ̀ onígbà àdéhùn báyìí àwọn lè lò sí fọ̀bọ́ ilẹ̀ àmà gbogbo àwọn tó bá jáde lọ́la àtẹ àwọn lè lo àdéhùn báyìí fún mi àwọn òkú kàtàkìyà nígbà tí àdéhùn tọ́ìfù wà nínú àtìlọ́lá àṣẹ torí ẹ̀ lọ́dọ̀ tiẹ̀ ó ní tó bá wá níjó fèsì sutura tó ọ̀bá rí kò burú kọ́dà kò sí pé ọ̀fà làálẹ̀ gẹ́gẹ́ bí àdéhùn tó wáyé tó jẹ́ tọ́ìfù àwọn olùmọ̀ yóò kò ṣiṣẹ́ tọ́ nítorí pé àdéhùn yẹn sọ pé ọ̀dà gẹ́gẹ́ bí ẹ̀yìn gàrí ẹ̀sìn àti mọ̀ pé káfà làálẹ̀ kọ́ kò lè nípa bí ẹ̀yìn gàrí ẹ̀sìn kò sì lè gàrí gàrí ẹ̀sìn àtẹwá pé ńgbà tá a bá gbé sutura kalẹ̀ ká súnmọ́ àti ti sọ pé ǹjẹ́ ọmọ bẹ láàrin wa àti sutura wa tó bá pọ̀ jù kọ́ gbọ́dọ̀ ju ìgbọ̀n mẹ́ta lọ tó tó bá ti ju ìgbọ̀n mẹ́ta lọ yóò di wàhálà lẹ́yìn náà àdéhìí ti sọ pé náà àǹfààní ti ń bẹ fún sutura onáà ní pé kò ní ká ṣètò ànìkó ṣe ọba mi Ile eléyìí fi hàn wá pé mọ̀ ń dárun kí ìdárun kí inú ilé mọ́ wà ìyẹn ó tètè kéèyàn kọjá gbáájú mi kò sí tèmi tí mo wà kéèyàn kọjá gbáájú mi kí lọ́ọ́ ká ti ká lo sutura náà ni lọ́ràn yẹn òbí ká ṣètò ọ̀nà ọmọ lọ. mo tún n dúró sutura rẹ̀ o sì fẹ́ kírun nítorí rẹ̀ yẹn nítorí oníkókò gbọdọ̀ wà ní iwájú rẹ̀ gàdà nínú kọjá pé apá ọ̀tún rẹ̀ lọ́wọ́ àbá apá òsì rẹ̀ lọ́wọ́ yẹn pé wàá wàá dúró lọ́nà tí sutura fi jẹ́ pé téèyàn ń èèyàn lè ọ̀tún wà dúró lọ́nà tó fi jẹ́ pé ń apá wà àmọ́ jẹ́ pé déédéé sẹ́ńtà wájú rẹ̀ gángan àbí èyí wa torí ẹ̀kọ́ mọ́ba àjọ pé tó ń sutura wa láàjì ó fi sapọ́ọ̀tù àbí kó fi sapọ́ọ̀tù lọ́nà tí òfin ní jẹ́ déédéé ibi tá a fẹ́ kàn ní sutura wa kọ́ mọ́ba àjọ pàǹsẹ́ kí ni ṣírùkùn bìlà ọ̀nà wa tó ilé ìjẹ́bi tá a dùn ń bẹ̀ lórí àti máa fi táwọn gbọ́ yé sí wa kó sí ní àwùjá rẹ̀ fún wa kó sì sí ní bàbá ìgbọ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك bá bẹ̀rẹ̀ ẹ̀rùn pẹ̀lú ìmáàmù láì dàníyàn gbogbo tó ṣe ẹ̀ kò sí ní ìtumọ̀ lábẹ́ ìgbà tó ń rántí pọ̀mọ̀ dàníyàn tó sàlẹ̀ dàníyàn lọ́wọ́ àtọ̀mọ̀ rẹ̀ lẹ́yìn yọ dàníyàn ní lọ́wọ́ abẹ́rẹ́ rẹ̀ lẹ́yìn. báwo ni kíkíyàn táwọn afọ àwọn oníwájú ẹgbẹ́ òkè ìdá máa ń fura wa ní ìgbà.

tó bá jẹ́ pé ẹni tí ń kírun kò bá fi kankan dí gàgà wájú ẹ̀. àwọn olùbẹ́sọ yìí pé tí a bá ti ṣe sírò ìgbọ̀nwọ́ mẹ́ta síbi tó dúró sí sábà tí rògbò àwọn mẹ́ta síbi tó dúró sí kò dúró ká kọjá kò dúró ká kọjá bóòlù àti fẹ́ máa tí rògbò àwọn mẹ́ta àtúlẹ̀ tó bá gbé kírun àwọn àtìrò ibi tó dúró sí ẹni kìíní ẹni kejì ẹni kẹta ká gba ẹ̀yìn ẹni kẹta kọjá tó bá ti jìnnà alẹ́ àwọn olùmọ̀sán náà ń pè é tí èèyàn máa ń lọ́wọ́ wọ́n á gbé bóyá èyí lè jẹ́ kí nǹkan wá sí ìrìnàfẹ́ síwájú ní pé ìpọ̀jù ìṣẹ́ kọjá mẹ́ta. Má lè gbé ẹsẹ̀ wa tayọ mẹ́ta ní ìgbà tí abàfẹ́ bọ́ wá dùn àbí gbogbo sẹ́ tí a bá fẹ́ ṣe lórí ìrìn. pé kò gbọ́dọ̀ tayọ mẹ́ta o kò gbọ́dọ̀ tó mẹ́ta ẹsẹ̀ méjì iṣẹ́ méjì eléyìí kì í ṣe nítorí ìbànújẹ́ àmọ́ tó bá ti pé mẹ́ta ẹ̀ ń bàjẹ́ torí báwọn olùmọ̀sọ yìí pé látòrí mẹ́ta nìkan ti pọ̀ ẹ sì rí nínú àwọn tí wọ́n á sí pinnu mẹjẹmu tí ma jẹ kí wọn lálàáfíà wọn náà ní tarkul af'al kathira kẹ pa àwọn ẹsẹ tó pọ̀ tì tí kì í sára rẹ wal fi'lu la yakunu kathiran illa idha kana thalathatan fa akthar iṣẹ́ ò ní pọ̀ pé mẹ́ta àbí jù mẹ́ta so eléyìí ló fà ó fi jẹ́ pé gẹ́gẹ́ bá ti sàlàyé síwájú nínú àwọn àdéhùn táàbà ti mú wa báyọ̀ bisalòlá àdùsọ́lá sọ pé ó kò tó ló àtiwádẹ́ yìí ní tó sọ́dẹ̀. alḥayyata wàlá àkọrọ pé ẹ pa méjèèjì nínú ọrùn ejò àti àkekèé àtàlàyé mẹ́ẹ̀ pé tó bá jẹ́ pé lílù kan ọba lè mú balẹ̀ alihamudulilayi tí o bá mú balẹ̀ wàá lù lẹ́ẹ̀kejì ọ̀wọ́rọ̀ pé mẹ́ta tí o bá wá kú tí o sì fẹ́ kí irun rẹ̀ ọ bàjẹ́ àmọ́ bá ń rọ̀ tí wọ́n á tún ṣe sáà wàá tún kó kún màmí bò lọ́nà tí ààfin nílé pa ilé ìpapọ̀ míì tó ti síwájú pé mẹ́ta so a ti ti mà. ìtaàbà pa lórí irun ó súnmọ́ pé ẹni tí ń kírun náà yóò máa mú ọ̀pá ká òsè tó burú mbẹ ó pè wá tó bá jẹ́ pé jù bá kìkì bá pọ̀ níbi tẹ̀ wá yẹn pé kò má wà nítòsí rẹ̀. bákan náà àwọn olùmọ̀ wọ́n tara àwọn àtẹ̀lẹ̀ kan wọ́n fi mọ̀ yín pé iṣẹ́ méjì kọ̀pọ̀ àmọ́ iṣẹ́ mẹ́ta kìí ṣe gbogbo olùmọ̀ ló sọ̀rọ̀ yẹn o àwọn ṣàfihàn nìkan ló sọ̀rọ̀ tá à ń sọ yìí bíi sẹ́mẹ́ta lọ́pọ̀ wọ́n ní nínú ẹ̀rí ẹ̀ onígbà nàbì sallallahu alaihi wasallam wọ́n kírun jọ́kan lórí mímbà wọ́n dìde dúró lórí mímbà wọ́n rúkú lórí mímbà forí kalẹ̀ wọ́n sọ̀ kalẹ̀. ìgbà tó máa forí kalẹ̀ tán tó máa tún bẹ̀rẹ̀ tó máa dìde nàró wọ́n tún gun mímbà atima ike mímbàrà anabi Muhammad sallallahu alayhi wa sallam mímbàrà kani tó ti kó nìkéni ó ní àgàsọ mẹ́ta mẹ́ta tó ń sọ yẹn ilẹ̀ ẹlẹ̀ àti ìtọ́kàn lẹ́yìn ní ìtọ́kàn tí ẹ bá dúró lórí èyí tọ́kàn lẹ́yìn tọ́kàn òlẹ́lẹ́kẹta gbàtẹ́ dúró kírun bẹ̀ ẹrù kú bẹ̀ gbàtẹ́ fẹ́ wá sọ̀kalẹ̀ forí kalẹ̀ ẹ gbé ẹsẹ̀ kúrò lórí èyí tọ́kàn lẹ́yìn lẹ́yìn èyí tọ́kàn láti gbé sórí èyí tọ́kàn lẹ́yìn tá a lákọ̀ọ́kọ́ ìgbésẹ̀ kan lọ tẹ bá gbé ẹlẹ́ẹ̀kejì níbo la gbé lé o àti gbé lélẹ̀ ìrànwọ́ lẹ́sẹ̀ méjìlá náà mi gbé sallallahu alaihi wasallam tó fi sọ̀kalẹ̀ òpé mẹ́ta ìrànwọ́ òun bàjẹ́ tẹ bá gbé mẹ́ta ló pé ló pé ni ìrànwọ́ bàjẹ́ ilé ìbẹ́ nù ẹ̀rí àwọn ṣàfihàn ẹ̀ tó bá àwọn bàbá àwòrán ọgbà wọlé o ṣé wa ọgbà wọlé kálukú ló ní bọ̀ bí tutù ẹ̀ táàbù mọ̀ pé sẹ́pọ̀ kébì àwọn Hànàfíyà mọ́ bí tutù wọn wọ́n ní iṣẹ́ ó pọ̀ lórí irun yóò sì bàrún jẹ́ tí iṣẹ́ yẹn bá wà lọ́nà tó ti fi tí yẹn bá ń wù ọ́ látọ̀ kan wọn ni ah, a èlé yìí ò kírun ma èrè ní sè wọn ní iṣẹ́ púpọ̀ nù. àmọ́ tó bá ké òun wé láàánì òun dé okùn ṣòkòtò òun dé aago àbí òye ọ gbogbo ẹ lórí irun wọn sì kọ ìyá ẹ̀ṣọ́ ń kírun náà ni adé pé sí tó sì rìn rẹ̀. àmọ́ tó bá ké òun kírun lọ òun wé láàánì ọba àrùkù sẹ́pẹ̀rún ní kílẹ̀ kan àti ń ṣe rí rò pọ̀ ń kírun so àwọn náà lè sọ pé sẹ́yìn àrẹ̀bí àtúbọ̀ làjọ afẹ́ mọ̀ torí gbogbo nǹkan ẹ̀ ó lè yàtọ̀ lójú tí kálukú bá fi ń wò torí pé yẹn dúró ó ń kírun ọhọ gbogbo ẹgbẹ́ ọhọ papọ̀ ó ń ṣe gbogbo ẹ ó tún sagbada báyìí náwọn ìlú tá a ti lu agbada wọn yẹn ẹlòmíín gbà náà ó tún sí fìlà sẹ́yìn ó tún sí síwájú ó tún sí síwájú ó tún hà ah, lé. àbáwọn kan sọ pé ọmọ fàbórí yóò fa síwájú yóò tún fa sẹ́yìn yóò tún fa méjèèjì àà ah, ah, yóò tún fọ ọ̀rá kùn. eléyìí náà ṣíṣẹ́ tó ní í ṣe pẹ̀lú rò tó gbogbo orú àwọn eléyẹn alákòólà ha ló fi jẹ́ kí àwọn ìṣẹ̀fẹ̀ yìí àṣàjì náà. èèyàn máa ń dìde láti ìdè òkun ǹjẹ́ tó wà nù kí nà kí èèyàn ṣe tàbí kí èèyàn lọ sókè àti kí èèyàn lọ tó wà nù kí nà kí. dáadáa dáadáa torí pé nísìnyí sẹ̀mí ọlọ́ọ̀hún ni mẹ́rin hàmìdá. وعند الرفع من الركوع من السنة يبس أن حديث عبد الله بن عمر وحديث مالك بن الحويرث tó ti gbénu rẹ̀ ló ti wá pé sọ́ọ̀lù kọ̀mọ̀rọ̀ àìmọ́ ni sọ́ọ̀lù ó ní rìwáyà kan nínú súnánù ànàsáì ikú anabi sallallahu alaihi wasallam kana yarfa'u yadahu 'inda kulli khafdin wa raf' gbogbo àtàlẹ bá ń lọlẹ ìgbà tí wọn gbórí sókè yìí máa gbọ́ sókè sùsẹmẹ pé nìsín wọn ti Allahu akbar bẹ̀rẹ̀ rẹ sami'a Allahu liman hamidah àwọn tó gbọ́wọ́ sókè sòṣùgbọ́n màtúmọ̀ àti rabbana wa lakal hamdu àbí sami Allahu liman hamida rabbana wa lakal hamd ìgbà tó máa ń lọ orí kan rẹ̀ pé Allahu akbar onígbà sókè mọ́ torí àdìsí Abdullahi bin Umar nínú sọ̀rọ̀ Bukhari àti Muslim wọn lànà bí ìgbọ́ sókè mọ́ àyàfi tó bá dìde lọ sí rákà kẹta ètò túmọ̀ sí pé àyè mélòó nù àyè mẹ́rin ìgbà tó bẹ̀rẹ̀ rùn ìgbà tó ń lọ rùkù ìgbà tó ń gbórí sókè láti rùkù àti ìgbà tó bá gbórí sókè láti rákà kejì irú ẹ̀ ló ti jẹ́ kó o ní sọ Allahu Akbar nígbà tó bá dìde bó tán eléyìí ló wá nù hadith sahih yàtọ̀ sí táwọn Ṣàfi'í àsọ pé tó máa ti ń dìde náà ló ti sọ Allahu rárá kò sọ Allahu Akbar nígbà tó bá tó dìde náà ló tán ló ṣe déédéé gẹ́gẹ́ bí mọ́tàbí àti lọ́dọ̀ nínú máa ń sè ọlọ́ ọ̀gbọ́rọ̀ sí oríkàlẹ̀ ó gbọ́ sókè. nígbà tó bá tún forí kalẹ̀ tó bá tún dìde ọlọ́ ó tún gbọ́ sókè. bẹ́ẹ̀ ni táwọn mi sì bẹ́ẹ̀ tẹ̀lé àdéhìí màálí tó ń kọ́ ẹ̀. gẹ́gẹ́ bí ẹ ṣe ṣàlàyé fún wa pé iṣẹ́ ògbọ́dọ̀ ju iṣẹ́ pé àwọn àpá àkàtọ̀ pé iṣẹ́ ògbọ́dọ̀ ju méjì lọ lórí wọn. wọ́n fẹ́ sọ pé irú àdéhùn ti ẹ̀kọ́ òsì tí àná ń tàbí aṣọ sọ fún tàpá akọ méjì kan èjò àti àkejì tàdé mọ̀ pé èjò nǹkan olóró ni tó dẹ̀ wá pẹ̀lú àṣẹ pé tàpá wọn lórí o ṣé iṣẹ́ tó pọ̀ yẹn oní àtúwá kó sínú iṣẹ́ tó pọ̀. bẹ́ẹ̀ ni ìgbà tó bá ti pọ̀ jù ó gbà tí gbogbo ọ̀sà gbogbo adúgbò tó ń lọ kó tó kú ẹwà tó ń bẹ̀rẹ̀ báyìí ẹ̀jẹ̀ òsì jẹ́ nítorí pé àwọn òfin ti takura wọn ìtakùrọ̀ àwọn torí pé kó o ṣe ní ìtara àrùn kó máa ń bá àrùn jẹ gbogbo ẹnu àwọn olùmọ́kò lórí eléyà iṣẹ́ tó bá ti pọ̀ tí ìtara àrùn kọ́ bá àrùn jẹ kò sí àpọ̀ ẹ̀mí náà. wọ́n ṣàlàyé níbo nù. Ẹni máa ń ta àrùn náà jẹun. Àlàkù làhàrì. Níbi kíbi láyé. Ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam kò ní wípé kẹ̀gbìyànjú láti fi ọ̀sàkó alákọ̀ọ́. Láì máa sílẹ̀ ìyá rẹ̀. tani bàbá rẹ ìwọ̀n ọ̀gájá má sábò alákòókò wọn ni gbogbo ọmọ rẹ káàdì mà yín ní mọ́kà ní mẹ́dínà wọn àrọ́ ọmọdọ́mọ ànábì ní amadúró sábò alákòókò fáàmù torí tó bá jẹ́ bẹ́ẹ̀ gan gbogbo lè má mú gan àrọ́ wọn káàdì pé lè má mú ọ̀rọ̀ àwọn èèyàn ẹgbẹ́ wọn ò mọ ẹgbẹ́ àti tó gbé wọn lọ wọ́n kàn máa wá pé irọ́ òun ò tí ì pa ẹ̀. ẹ̀rọ yìí wá ìrìnàbọ̀ mọ́tàlá ti mú wá wọ́n wá fẹ́

gbogbo eléyà ìmọ̀kan ni ọmọ wa bò láti ẹ̀ mọ́kà rí náà náà ń pè láti ẹ̀ mọ́kà ni kò nẹ́sẹ̀sìrì kọjá díẹ̀ ìyẹn ni pé ròyìn tí wọn ò tí ì sọ rí yóò sọ òbí báyìí àmọ́ òróró àtàtà àti gbogbo ẹ̀ tẹ́sí ti bẹ́nu ẹ̀. ẹnìkan nínú alẹ́ la jì ẹbí pé wọ́n kàn wá bọ́ òwe fún ọmọ kankan ẹnìkan nínú alẹ́ la jì mẹ́ lọ́yọ̀ sí i náà ẹ̀rọ ti náà lẹ́kọ̀ọ́ mẹ́ bàbá yẹn wá wọ wọn wọnú tẹ́ǹtì bọ̀ tó gbogbo stamp wa wà lẹ́sẹ̀ pé mi ò débi torí sàlùwà látàn wọn á pè àkíyèsí ẹsẹ bàbá àlùwà látàn sí ọmọ ẹsẹ ẹ máa lọ tún ẹsẹ gbọgbọ Ọlọ́run àgbà bẹ́ẹ̀ lórí kí lọ́wọ́ gbà kò ní gbà ẹ lọ tún àlùwà látàn darí kó wọn tó rí eléyìí gan ṣe pé Ọlọ́run ni torí àwọn èèyàn ọ̀dààmú pẹ̀lú ẹ̀sìn wọn ò gbọ́ yé òun náà ni ọmọ ádámù pẹ̀lú púpọ̀ kà máa kó àwọn àlọ́ kan jọ tí ọmọ apárọ́ fáwọn èèyàn gbọ́ bá délé kò sí dọ́dọ̀ bẹ́ẹ̀ náà sẹ́yìn náà ti dáhùn ọmọdọ́mọ ìgbéyàwó àdìdánná ọmọ gangan sáànà bèbí ó ní láwọn ọmọ ní àǹkì min Allah shay ya Fatimatu binta Muhammadin salini min mali ma shi'ti fa inni la ughni anki min Allah shay'a wọ́n bá ti mọ̀mọ́ anabi Muhammad sọlá àtàntẹ́ ti fi lọ́dọ̀ mi lónìí tó bá nínú dúkìá rẹ̀ torí ní kàkàtà mo fi gbọ́ lè lọ́dọ̀ rẹ̀ ẹ̀yẹ́ sì mọ̀ pé máa ń bọ́ sọ́ abéyí àmà tàbí yóò sọ̀rọ̀ àbéyí lẹ́sẹ̀ gbogbo ẹni tí sẹ́yìn bá sọ dérò ẹ̀ mọ̀lẹ́bí ka ilé ńlá kan tó ti jáde kiri sọ́dọ̀ ara wa níwájú ọlọ́run lọ́gọ́ ara ilé ànábì kan ní bí ó ti kan ìrọ̀lá náà. tó bá yá ti wà lẹ́yìn wọn ó ń dágbìn ní ọ̀yọ́ fi kankan tó wá ní. ẹni tó bá kọjá ju ìbẹ̀rẹ̀ tó kọjá lójú ọ̀nà ẹni ẹni tó kọjá náà. No, ó kì wọ́n wà lẹ́yìn lọ́hùn. Àmọ́ ibi tó ń ti kọjá kì í ṣe déédéé wájú tiẹ̀. Wọ́n wà lẹ́yìn lọ́hùn. Òun á kọjá gbárù lẹ̀kùn yìí. Ẹ kò sí lọ́kàn ó sì jìnà sí ọ̀gá. Náà la sọ pé sábà ti rí bíbọn mẹ́ta síbi tó wà wọn bá àwọn fèsì tura síwájú máa lọ fún ilé ṣùgbọ́n gbogbo eléyìí o sutura ó ní ìsìn pẹ̀lú gbogbo mọ́sálásí gbogbo àyè tá a máa ti ń kírun yàtọ̀ sí mọ́sálásí mẹ́kà mọ́sálásí mẹ́kà anábì sọ̀rọ̀ àti ńlá kírun bẹ́ẹ̀ wọ́n yẹn sì ń kọjá kó kó kó kó kó wọ́n kọjá nítorí tó bá yẹ kí ní mọ́sálásí mẹ́kà yẹn wọ́n sọ pé wọ́n kọjá láàyè èyí ó ti kú jù wọ́n yẹn ti pọ̀ jù torí ẹ nínú ìkẹ Ọlọ́run òní pé wọn lè kọjá bọ wájú rẹ fẹẹ máa ṣe ọmọ ìgbà yàtọ̀ sí mẹsàlásì mi. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت Allah